الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوك فهم ولا وباوة ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣe oore fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn yìí tí a rí àtẹ̀yítà rí à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run kó bá nàbí wa Muhammad àánú ọlọ́run ọba kó bá àwọn ìyàwó ànábì wa Muhammad àánú ọlọ́run ọba kó bá àwọn ọmọ ànábì wa Muhammad àánú ọlọ́run ọba kó bá àwọn sàhábà ànábì wa Muhammad àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé anábìwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni lẹ́yìn gbà tá a ti gbà pé kò sẹ́nìkan tá a sìn la ma'buda bi haqqin illa à ń jẹ́rìí pé kò sẹ́ni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí sìn lẹ́yìn ọlọ́run anábìwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni ikhwatal iman èyí tí ó máa jẹ́ kókó tí a fi bára wa sọ̀rọ̀ ẹ̀yàn ọmọ yá mi nínú ẹ̀sìn wa jalibabu alimari ati alimuslima jalbabu alimari ati alimuslima aṣọ ìdàbora tí obìnrin máa ń wọ̀ tó bá fẹ́ jáde nínú ilé ìgbà tóbìnrin wà nínú ilé ògiri ló bò láṣìírí lẹ́kùn táàtì òun ló bò láṣìírí nítorí pé gbogbo èèyàn náà ní máa ní privacy gbogbo èèyàn ní máa ń láṣìírí ẹ̀sìn Islam kò gbé ìnira wá fún obìnrin mùsùlùmí obìnrin mùsùlùmí ọlọ́run dá ó sì fi ẹwà sílá ẹwà tá a wí yìí nígbà tó wà nínú ilé ògiri àtìlẹ̀kùn ó bò láṣìírí tó bá wá fẹ́ jáde ìgbà tó jẹ́ pé inú ilé ẹ̀ lọ́wà yóò múra bó bá ṣe wù ú toró giri ti bò láṣìírí àtìlẹ̀kùn tó bá wá fẹ́ jáde ẹ̀sìn Islam wá pa á láṣẹ pé ọ̀ranyàn ni kó lo jalbab láti fi kọ́fà ara rẹ̀ láti rí délẹ̀ láti fi bo àṣírí rẹ̀ nígbà tó jẹ́ pé kò lè máa gbé ilé káàkiri kò lè máa gbé ògiri ilé káàkiri. jelbab aṣọ ọ̀dàbora tóbìnrin dàbò erí tó tún dàbò ara rẹ̀ tá a ní fi mọ̀ bó ṣe tó àti bó ṣe má tí ó bo ẹ̀ṣọ́ tó jẹ́ pé ọkọ rẹ̀ nìkan ló gbọ́dọ̀ máa rí yóò sì tún bo ẹ̀ṣọ́ rẹ̀ yìí kó má bàa kó fìtínà bá àwọn ọkùnrin míì aṣọ yìí là ń pè ní jelbab nínú túmọ̀ ń gbà mí wọn a máa pè ní hijab àmọ́ gbàtọ́ làwọn ọba ọ̀la amálẹ̀ Qur'an jelibab lọ́la wọn ọba pè é. àmọ́ nínú mi a máa ń pè ní ìjáàbù jalibab ní fi bo ẹwà ara ìjáàbù ní fi bo ẹwà ara ìkan ní méjèèjì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa aṣọ yìí ìlàfẹ́ sọ̀rọ̀ lélẹ́rí lọ́sàn yìí ǹjẹ́ àṣà ni tọ́jẹ́ pé àṣà ìlú kan kìí sọ̀rọ̀ àyàn lérí ìlú mi. ǹjẹ́ ẹ̀sìn ni tọ́ba ti jẹ́sìn bó ṣe jọ́ràn bó ṣe jẹ́ ọ̀ràn àyàn lérí àwọn ará Mọ́kà àti Bàdínà bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn àyàn lérí gbogbo mùsùlùmí òdodo àjọ kírun ni àjọ ń gbàwẹ̀ ni àjọ ń pàdé ní hajj ni tíjàlù bàbá ti jẹ́sìn a jẹ́ pé bí wọ́n bá ṣe ń lò ó lọ́hùn-ún àwọn náà máa lò ń bí nígbà tó jẹ́ pé àlìjánná kan náà ti fẹ́ pàdé ìtẹ́kùnláhà ta'ala gbogbo àwọn ọkùnrin tá ń gbọ́ mi ká lè bẹ̀rù ọlọ́run ká lè di ṣẹ̀ríà ọlọ́run ọba mú àti ojú ọ̀nà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹ rí ká lo jẹ̀lìbáàbù yìí fóbìnrin mùsùlùmí ọbẹ̀ láti rí ọmọ tí ó ti bàlágà tọmọbìnrin bá ti balaga ó ti di ọ̀ranyàn lérí ẹ̀ tí ó bá lò ó ń ṣe ọlọ́run ni bí bàbá rẹ̀ bá ń wòran ń ṣe ọlọ́run ni bí ìyá rẹ̀ bá ń wòran ń ṣe ọlọ́run ká tó wá pé obìnrin lé obìnrin tá a fẹ́ sílé tó ti dàgbà obìnrin ó gbé aṣọ yìí tó bá fẹ́ jáde kúrò nínú ilé àbí tí ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ láti rí àwọn ẹwà ara ẹ̀ tó bá fẹ́ wọlé wọn arábìnrin yóò tún gbé aṣọ yìí wọ̀ nítorí pé ẹni ó wọlé nì kò lẹ́tọ̀ọ́ láti rí ẹwà rẹ̀ bá a ṣe ní kó lò jáde bẹ́ẹ̀ náà ni tó bá di pàtàkì pé tó ọwọ́ adi tó láṣìí o arákùnrin kan fẹ́ bọ́kọ rẹ̀ wọlé àbáwọn ẹbí ẹ̀ tó jẹ́ pé wọn ò lẹ́tọ̀ọ́ sí kán rí ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n fẹ́ wọlé yóò tún wá gbé wọ̀ nínú ilé àmọ́ nípìnlẹ̀ tá a bá fẹ́ jáde la máa wọ jàlbá o. ọlọ́mọba allah subhanahu wa ta'ala ọlọ́ni awudu billahi mina shaitan rajim ya bani adam ẹ̀yọ́ ọmọ anabi adama kọ́ni anzalna aleikum libasa aṣọ aṣọ kalẹ̀ fún yín ìwárí sawatikum warisha tẹ́ máa fi bo òhò yín wọ́n lè bá aṣọ taqwa ẹ̀ rí aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run dhalika khair ibẹ̀ lórí wà fún yín dhalika min ayatillah ọlọ́run ọba ní aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run ọba yìí tẹ́ ẹ bá ń rí lára àwọn obìnrin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní min ayatillah ẹ máa rí àmì ọlọ́run lára wọn la'allakum yadhakkarun tọ́ àárín ayé létí ni bẹ́ẹ̀ bá lè gba ìrántí o Allah ni sọ bẹ́ẹ̀ Allah ò fẹ́ ká máa rìn òhò Allah ò fẹ́ ká máa rìn òhò àtọkùnrin wa àtobìnrin wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma taraktu ba'di fitna wàhálà kan ò ní dé lẹ́yìn mi adarra ala rijal pé òun ni wọ́n kó ìnira bá àwọn ọkùnrin jù mina nisa tó tó wàhálà tí wọ́n máa rí lára àwọn obìnrin tí wọ́n rìn láàrin ìlú ọpọlọ wọn ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ ara wọn ò ní balẹ̀ mọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wọ́n máa bọ́ pọ̀lọpọ̀ yóò fi ọmọ àtìyàwó lé yóò ṣe máa lọ lè sùn tàlè yóò wà lẹ́nu iṣẹ́ kò ní concentrate bí wàá mọ́tò lọ wàhálà wọn bá bá bójú kólẹ̀ bí wọ́n bá obìnrin bọ̀ wọlé wá bá wàhálà ti bá bólè bóbìnrin bí ó jòkó sí wàhálà ti bá anabi ni wàhálà tí wọn máa bá àwọn ọkùnrin mi jù lẹ́yìn gbàmbá lọ tán èyí tí wọ́n máa ṣàgbákò rẹ̀ lára àwọn obìnrin nígbà táwọn obìnrin ọba wọ sọmọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wọn ọlọ́ni wa kọ́rin náà fi bóyá ti kùnà ọlọ́ni obìnrin ẹgbẹ́lẹ́ jòkó ẹjòkó ńlẹ̀ iṣẹ́ ilé ti tó fún obìnrin kò lè ṣe tán wala tabarrajna tabarrujal jahiliyyatil ula tọ́ba wa di kànpá àbọ̀ràn yẹn kẹ́ jáde ẹ fẹ́ lè kí àwọn ẹbí ẹ fẹ́ lè kí bàbá tìyá ẹ fẹ́ lọ ẹnu ṣé èyí tó jẹ́ pé ẹ̀sìn ọ̀tako ẹ má múra irú èyí tẹ́ ẹ má múra tẹ́lẹ̀ kẹ́ ẹ tó gba Islam jahiliyyatil ula ignorance àìmọ̀kan lọ́lọ́run ọba pé kéèyàn má wọṣọ kéèyàn má lo jalbab tóun bá wò pé civilization ni ẹ òun ma smart àwọn àlùfáà ní agọ ni agọ agọ ni máa ń ṣí ara rẹ̀ lẹ̀ kì í ṣẹni tọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n èèyàn kì í ṣí òhò rẹ̀ lẹ̀ lẹ́yìn pọ́lọ́wọ́n ni kó obìnrin ọmọ jáde àmúnití ọba jáde kọ́ jáde ni wọ́n ṣe ń jáde lánàá jalibaabu ni kọ́ máa lò láti fi jáde àlìjalibaabu kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wà thawbun aṣọ kan wasi'un tó fẹ̀ tó fẹ̀ tẹ̀lítàhìfù bihi al-mar'atu fawqa thiyabiha tí obìnrin ó máa gbé lérí aṣọ tí ó bá wọ̀ yóò wọ skirt àti blouse ó lè wọ ankara ìró àti bùbá yóò ṣẹ̀ṣẹ̀ wá gbé jàlùbáàbù lé ní tí wọ́n ń pè ní jàlùbáàbù yóò bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ ara rẹ̀ kìí ṣe ọrùn ni jalibabu máa ń dé jalibabu ó bẹ̀rẹ̀ látòkè yóò sì parí sí ilẹ̀. okumuhu kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn faridun wajibu gbogbo àwọn àfa àgbáyé àtàwọn sọ̀hábà alikiram ọlọ́run bá ní kẹwọn àti gbogbo àwọn àfẹ́ ni ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ní ọ̀ranyàn ni o. ọ̀rọ̀ kọjá pé ẹ ńgbà mo wá sọ fún tí gbọ́ bí ọba wọ bí ìgbà tí kírun ni bó ṣe máa bá àjà lérí irun lọ́ọ́ máa bá àjà lérí jàlíbáàbù títí tó fi tẹ̀kọ́ lọ́hùn ni o ta sọ ṣé ni àbí Ṣáfì àbí Ahmadu Ambali ta sọ ṣé ni. àáfà kankan kọ sọdọ̀ràn yẹn ọba tó da obìnrin yẹn ló sọdọ̀ràn yẹn fún ẹ máa gbọ́ bí tó ti sọ bẹ́ẹ̀ aya alukur'ani tó kílíà ni hadisi anabi tó kílíà ni tábàlọ́ lè wo suratul ahzab chapter thirty three verse fifty nine suratul ahzab quran thirty three verse fifty nine thirty three fifty nine thirty three fifty nine ẹ lè kàn lé o kẹ́kẹ́ tó lọ lè pàdé ọlọ́run ọba tó dá yín ẹ̀yin obìnrin ẹ lọ lè kàn lé o kẹ́kẹ́ tó pàdé Allah nínú sàárì àwọn ọkọ ìyàwó ká lọ lè ka àyà yìí ká tó dákẹ́ ọlọ́run ní ya ayyuhan nabi mo pò rẹ Muhammad sallallahu alaihi wa sallam kul li azwajika lọ́ọ̀lẹ̀ yìí bá ń sọ fáwọn ìyàwó ẹ̀ wa banatika lọ́ọ̀lẹ̀ yìí bá mi sọ fún gbogbo àwọn ọmọ rẹ tí wọ́n ti bàlágà ọlọ́run ọ̀dà kẹ́mbẹ̀ Allahu akbar ìbàjẹ́ pé ànábì àtàwọn ọmọ rẹ nìkan ọlọ́run ọ̀wá dá kẹ́mbẹ̀ ni wọ́n ń kọ̀ntínú ọlọ́run ní wọ́n ní sáà ilmú àti ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo in kunta mu'minan fa'ala mura'atika an tẹ̀rẹ̀tẹ̀bí alhijab wọ́lì jalbab tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ tí ìmánì wà ní ẹ̀mí rẹ tó sì nígbàgbọ́ pẹ̀lú alukur'an àti ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ yìí ọlọ́run wọ́n ní sáà ilé mu'minin ìyàwó tiẹ̀ ọlọ́run ní kánábì ọ̀sọ́ fún yí pé yudi nina alayhinna min jalabibihin kí wọ́n máa da jalibabu borí tí wọ́n bá fẹ́ jáde yudi nina ó gbé báyìí láti rí gbọ́n bí bàbá sheikh Nasruddin Al-Albani wọ́n ní kí n là ń pè ní jalibabu al-mar'atil muslima bàbá Nasruddin Al-Albani àwọn náà máa dín sùkúrú lásìkò wọn àwọn afa maka madina gan wọn gbà fún wọn bàbá wa mú aṣọ bẹsí tiwọn wọn wá ka wọn wá da borí wọn wá kó mara báyìí wọn wá balẹ̀ bàbá ní hadhihi hadha jalibabu rasulillahi sallallahu alaihi wa sallam kìí ṣe borí ìborí má bora ni ẹ̀sìn islam lẹ́yìn ò bá. ẹ̀sìn tá a lọ lè ni gbogbo abalẹ̀ ẹ̀sìn láti ń fèlì èyí tí n sọ tó kílẹ̀ ayé sí kò yí àfa mi yóò sì máa sọ fún yín pé àlẹ́ yìí tẹ òun àwọn ọba lọ́wọ́ àwọn bàbá wọn. ọlọ́wọ́n bá ní yudi nínú alihinna mi jala sọ fún àwọn obìnrin olùgbàgbọ́ òdodo káwọn ọkọ wọn náà sì máa gbọ́ ọlọ́wọ́n bá ti ń báyàwó ẹ sọ̀rọ̀ yín náà sọ̀rọ̀ ni. torí wọn ni mùmínín wọn lólùgbàgbọ́ òdodo ìyàwó rẹ lọ́lọ́run bá sọ̀rọ̀ wọn máa ràn án lọ́wọ́ láti mú àṣẹ ọlọ́run ṣẹ ara tá a fi ní kọ́ máa jọkọ lérí ẹ̀ náà nìyẹn tó o bá tilẹ̀ máa pàṣẹ kọ́ máa tẹ̀lé ọlọ́run ò nítumọ̀ nínú ilé mọ́ ọ̀ ń pàṣẹ kọ́bọ̀ ṣe ẹran ọ̀ ń pàṣẹ kọ́bọ̀ dín ẹja ọ̀ ń pàṣẹ kọ́ wọṣọ tó dáa tí ọmọ wù ọ́ ọ̀ ń pàṣẹ kọ́ra bàtà dáadáa ọ̀ pàṣẹ jàlíbáàbù bọ́ bá jáde láyé bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́yìn òròjọ́ nítorí tí ń bẹ lábẹ́ rẹ fún kọ́ ọ máa tẹ̀lé rí bàfẹ́ sìn ọlọ́run ọlọ́run bá ní dhalika adina an yurafna ọlọ́run bá ní bó ṣe yẹ kí wọ́n rí nìyẹn o obìnrin mùsùlùmí tó bá ti jáde àtọmọge mùsùlùmí ọlọ́run ní bó ṣe yẹ kó rí nìyẹn o yúnífọ́ọ̀mù ọlọ́run nìyẹn wàlá yóò dáyé ọlọ́run bá ní tí wọ́n bá ti wà lábẹ́ aṣọ yẹn ọlọ́run ka burúkú nínú ayé wọn ọlọ́run ní aburú ò kàn wọ́n àǹfààní ẹ̀ náà nù aburú ò kàn wọ́n kọ́ra kò ní kàn bí nítorí ọmọ wòyà rẹ̀ ìyá ọmọ jọ ọlọ́run rahima ọlọ́run ọba ní òun ọlọ́run ọba aláforíjì lòun ọlọ́run o aláforíjì lòun o. rahima aláàánú lòun ọlọ́run bẹ́ẹ̀ bá ti ṣe tán pé ẹ máa bẹ̀rẹ̀ sí wọ aṣọ náà láti sí náà ní sì máa ferí èyí tẹ́ ti ṣe sẹ́yìn ní máa ferí ẹ̀dìn yín ní sì máa kẹ́yìn ọlọ́run lòun ọkẹ́ obìnrin tí máa lo jẹ̀lbáàbù yóò sì ferí èyí tó ti ṣe sẹ́yìn yóò ferí ẹ̀dìn ọlọ́run lẹ́yìn ọkọ tẹ yanú lẹ̀ tẹ ẹ jẹ́ káwọn ìyàwó yín ó lo jẹ̀lúbáàbù títí dẹ̀sùkú tí ń sọ̀rọ̀ yìí tẹ ẹ bá ti túbá tẹ ẹ sì bẹ̀rẹ̀ sí wọ aṣọ náà fún wọn tẹ ẹ sí lọ́ra yẹn fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ ọlọ́run ní ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ ní wàá foríjì yín lẹ́yìn náà ẹ máa retí àánú ọlọ́run látọ̀dọ̀ èmi ọlọ́run. rahima àánú ní ó kílẹ̀ àpọ́lọ̀ ń pè wá àbí alhamdulillah èyí ti yé nínú àyà yìí ó kílẹ̀ àpọ́lọ̀ ń pè yàwó ànábì àtàwọn ọmọ ànábì nínú àyà yìí ó kílẹ̀ àpé ọlọ́run ọba pàṣẹ fáwọn obìnrin wa nínú àyà yìí ó kílẹ̀ àyí pé ọwọ́ aburú ò ní kàn wọ́n tí wọ́n bá kú àlábẹ́ aṣọ náà ó kílẹ̀ àyà yìí pé ẹni tí èèwọ̀ tẹ́lẹ̀ ń ṣẹlọ́ọ̀nù tó bá ti bẹ̀rẹ̀ sí wọ́n sìn ọlọ́run ó fèrè jìn yóò wá kẹ́ yóò kẹ́ láyé yóò tún lọ lè kẹnu sáré yóò kẹ́ njọ́ kíyàmù jẹlibab ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ sáwùbùn wáṣẹ̀ aṣọ tó fẹ́ ni tẹlifasu olùmárà tí obìnrin mùsùlùmí máa ń wọ̀ fáwọkọ́tì yáàbì ha lókè aṣọ tó bá wọ̀ sísàlẹ̀ obìnrin máa ń ní ilé lọ́tọ̀ ni aṣọ uniform àwọn tí wọ́n ń gbálẹ̀ wọ́n ní uniform àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́sibítù wọ́n ní uniform wọ́n wọṣọ láti ilé nígbà wọn bá sì dé ẹnu iṣẹ́ wọn ó gbé uniform wọ̀ ọlọ́ni bóbìnrin mùsùlùmí tó ti bàlágà bá fẹ́ jáde òun ọlọ́run ọba náà design uniform fún uniform òun ọlọ́run náà ní jẹ̀líbàbù tọ́ba sì ti wọlé padà yóò fi kọ́ yóò wá wọṣọ tọ́ba wù láàrin òun àtọkọ ẹ̀ nítorí níta tòṣí lánìí ọkọ ẹ̀ nìkan ló o. ẹ ma yá mi nínú ẹ̀sìn wa èyí tá a ma bẹ lọ ni pé kọlọmọsá rọ wá fẹ́ sìn ọlọ Ọlọ́run ní pàṣẹ kankan àfi kẹ́ rí àǹfààní ń bẹ kò ní lé yín kó mi kankan àfi dípò ìnira wà ń bẹ Ọlọ́run wọn bá ń pàṣẹ pé káwọn ìyàwó wa máa borí bora ó sì ń pàṣẹ kán mọ́rin o bẹ́ẹ̀ bá ti wá tẹ̀lé ọlọ́run yóò ra nfààní bẹ́ẹ̀ bá ti takò àṣẹ ọlọ́run ìnira rẹ̀ yóò dé ó lè pẹ́ ó sì lè ya kọ́lọ́ mọ́ daṣẹ́ rí àfẹ́ni kọ̀ọ̀kan wa. nígbà tí aya yìí sọ̀kalẹ̀ bí n ṣe ń sọ fún yìnyín bẹ́ẹ̀ náà lànà bí sọ fún àwọn ọkùnrin lọ́jọ́ náà àwọn ọkùnrin ara wọn bùn sọ ìmánigun wọn ìpayọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ sẹ́yìn wọn wọ́n wá dìde lẹ̀ kálukú wa ń gbalé lọ kálukú wa ń gbalé lọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ó sì máa gbalé lọ lónìí abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́sá ṣàánú àwa náà kálukú wa ń wọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ìgbé ìyàwó mi bàbá jayé tán à ń lọ́rùn o ọba tó dá mi tó dá ọ ọ̀ràn òjì sálá Muhammad ẹni tá a gbàgbọ́ tá ń tẹ̀lé ọ̀ràn sì wáyé pé wọ́n ní sá ìdí mọ́mìnrin ipe àwọn ìyàwó òun wọ́n ti pàṣẹ lẹ́nìí ipe wọn gbọ́dọ̀ jáde láì lo jàlibáàbù àwọn ọmọ mi wọ́n ti pàṣẹ lẹ́nìí pé wọn gbọ́dọ̀ jáde láì lo jàlibáàbù ànábì tún wá ní wọ́n dáko ẹ̀yìn náà sallallahu wọ́n ní ọlọ́run ọba rán jìbìrìlù látòkè sámà jìbìrìlù látòkè sámà ọlọ́run ọba rán nítorí aṣọ aṣọ ìṣe nǹkan kékeré wọn lọ bá tó bá wọ aṣọ káṣọ wọlú wọn sì fi gbákígbá bomi fún aṣọ ní ń jẹ èèyàn ẹranko lásọ nínú níta fi jẹ èèyàn òun ni ká máa wọṣọ àwọn obìnrin táwé ìyàwó Aisha ọjọ́ ọ̀la àníhà ó ní yarhamullahu nisahal muhajirin ọlọ́run kó bá kẹ́ gbogbo àwọn obìnrin dáadáa tí wọ́n tẹ̀lé anabi wa láti Mákà lọ Madina sallallahu alayhi wa sallam al-awwal lamma anzalallahu al-aya nígbà ọlọ́run sọ àyà pé ẹ máa lo ìjáàb ẹ máa lo jalibab ẹ máa daṣọ bora borí ẹ máa daṣọ borí bora nígbà tí àyà náà sọ̀kalẹ̀ àwọn ọkùnrin lọ lè jíṣẹ́ fáwọn ìyàwó wọn ìyàwó aisha ní gbogbo àwọn obìnrin madina njọ́nà shakakna murutahunna fakhatamarna biha radiyallahu ta'ala anahunna gbogbo wọn wọn sì wáá wọ̀ tí wọ́n wò sí wọn ò rí aṣọ tí wọ́n lè dàbúra wọ́n sì fẹ́ jáde wọ́n wá sọ fáwọn ọkọ wọn pé a ní jáde nínú ilé àfi tẹ́ bá ra jàlíbáàbù wá fún wa. àwọn tó wá jẹ́ pé kò sí agbára àti ra jàlbáàbù níjọ́ yẹn wọ́n sì ní bùkátà láti jáde bùkátà kàn pa ìyàwó Aisha ní òun rí wọn báyìí shakakna murutahun aṣọ àwọn aṣọ ìdàbòra wọn aṣọ ọ̀rọ̀ wọn murut izar ni wọ́n pè bẹ́ẹ̀ aṣọ ìdàbòra tí wọ́n fi ń sùn wọ́n sì bẹ̀rẹ̀ sí í èyí tó bá yẹ kí wọ́n cut wọ́n cut ẹ̀ díẹ̀ òun ni wọ́n padà wá wọ̀ jáde nítorí pé ẹ̀rù ọlọ́run bá ń bà wọ́n yí pé bá a bá jáde ọlọ́run wò wá o làwọn kan wọ́n ṣe wàhálà jalibab nínú ẹgbàá wa kan wọ́n láwọn àpò ni àwọn àpò àpò tí wọ́n fi ń di ẹrù ìgbà sì jáde sáwọn apá àgbọ́n ni wọ́n wá rán àpò yìí mọ́ra wọn wọ́n wá da àbúrò jáde tí wọ́n fi wọlé padà lẹ́yìn ìgbà wọn bí àbùkátà wọn ta. ọlọ́run tó rọ ẹ̀mí àwọn obìnrin níjọ́ kínní àná àwọn obìnrin tiwa náà ọlọ́mọṣà rọ ẹ̀mí wọn. ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان أيما يا من نسوا إرينا القرآن لموي وانت كليا إرينا سنة وجسلا محمد صلى الله عليه وسلم أنبوى محمد أن لسي إيدي نجوكا anabi wa ń sọ fún gbogbo àwọn tó wà nínú ilé tí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ẹni kálukú ó jáde o ẹni wọ́n jáde o ẹni wọ́n jáde o ká lọ yídi o Umu Atiyya nínú àwọn ẹni rí ni ó ní amara na rasulullah ó lọ anabi pa gbogbo wa láṣẹ anukhrijahun ipe ká mú gbogbo àwọn ọmọ wa obìnrin tí wọ́n ti bàlágà àti àwọn ẹbí wa kí wọ́n jáde yanturu filifitiri walhadha fún ọdún àwẹ̀ àti ọdún léyà lànàbí máa ń ṣe bẹ́ẹ̀ àlàáwátìkọ àlàáwátìkọ àwọn tó jẹ́ àwọn ẹrú obìnrin ànábì ní ẹnìkan náà jáde walhuyat àwọn obìnrin tó ń ṣe menstruation ẹnìkan náà jáde wazawati alkhudur àwọn ọmọge tẹnìkan ò tí ì dọ́dọ̀ wọn rí tán jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ti bàlágà ẹnìkan náà jáde rẹ ànábì fẹ́ ká pọ̀ tá a bá lọ yìí kó lè bá máa bí àwọn ọ̀tá ẹ̀sìn nú kán bá máa pàwọn náà kéré fàámọ̀lẹ̀ hóyàdọ̀ wọ́n lànà bí wàá sọ pé ẹ rí àwọn tó jẹ́ àwọn tí wọ́n ṣe háyìdọ̀ nínú yín tí wọ́n ṣe nǹkan oṣù fàyàtọ̀ sílẹ̀ náà sọ̀láàtà káwọn yẹn káwọn má darapọ̀ mọ́ akírun kára jòkó lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n yẹ ṣèhàdùn náà káyìrì káwọn náà máa rí orí wọ́n dá àwọn tani mùsùlùmí kí wọ́n sì wá bí wọ́n ti ń ṣàdúrà àwọn náà máa sàmí oore nìyọ́ kárí àwọn náà kulitu ya rasulallah báni bí sọ́tàn umu àtijọ́ ni wọ́n wá ní ìrí ànábì ehidana la yakunu laha jalibabu ọ̀kan nínú wa ń bẹ nínú ilé arábìnrin kan ni kò ní jalibabu tí ó gbélé aṣọ rẹ̀ kọ́ọ̀là ànábì wa sọ pé lítúlì bẹ́sà ha ukhtuha min jalibabiha ẹ pè kan nínú àwọn ọmọ ìyá ìtìlọ́lọ́kan ẹni kọ́ wá yá lọ́kan nínú jalibabu ẹ̀ níta ń gbọ́ yé ń bẹ̀ ni pé obìnrin ò gbọ́dọ̀ jáde pẹ̀lú skirt and blouse pẹ̀lú ankara obìnrin ò gbọ́dọ̀ jáde pẹ̀lú aṣọ nulé aṣọ léèsì èyí tó ní ihò àti èyí tó ní àfi kí ó gbé jàlibáàbù lé arábìnrin yẹn ó wọṣọ kan aṣọ kan lọ́wọ́ kì í ṣe pé wọn ò hù lọ́wọ́ bọ̀dá sọ yẹn ò ni bọ́ọ̀bà jáde ó gbé jàlè báàbù lẹ́yìn yóò wá bu àwọn ẹ̀ṣọ́ mọ́lẹ̀ ọlọ́ni wàlẹ́ ayọ̀bùdínà zina taun ẹ má fi ẹ̀ṣọ́ yín hàn o ẹ jọ pamọ́ sábẹ́ jàlè báàbù àdìsẹ́lẹ̀ náà kílẹ̀ à ọjà arábìnrin wọn jáde ni pé kò sí jàlibáàbù fún tó o bá tẹ̀lé jàlibáàbù fún ìyàwó rẹ kò lẹ́tọ̀ àti jáde tó bá jáde ń sẹlọ́n ìwọ náà ń sẹlọ́n ọlọ́mọ sẹ́wálẹ́lẹ́sẹ̀ o anabi wa muhammad sallam anabi kaye ni tí o bá lo jalibabu kún arin òhò ẹ gbọ́ ẹ rí i pé nǹkan ti bàjẹ́ gan jama ẹ gbọ́ tá anabi wí anabi ni sinfani min ali naa anabi láwọn ìran méjì kan bẹ ọmọ aná ni wọn lamahara huma èmi ò tí ì rí wọn o wọn sì ń bọ̀ lẹ́yìn mi kawumu ma àwọn siyatun àwọn kan bẹ wọn mú ẹgbàá lọ́wọ́ báyìí káàtì nábìlì bakọr yọ̀ọ́ dàbí ìrù màálù. yadribuna biha nas wọn máa ka bu àwọn èèyàn láìṣẹ̀ wọn máa lọ wọn lọ́wọ́ gbà wọn máa lọ àwọn ọlọ́kadà lọ́rùn wọ́n máa lù wọn lẹ́gba tó bá lù lẹ́gba tán yóò tún gbowó tọ̀pá látàrọ̀ wọ́n yà wà lọlé yọ máa lọlé nàntẹ́ wọn ní sáhùn anabi ní àwọn ìran kejì ọmọ náà ni wọ́n wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé obìnrin ni wọ́n káàsìyàtùn wọn wọsọ wọn wọsọ wọ̀ṣọ àárìyàtùn àmọ́ bí ìgbà tí wọn wà ń hòhò mumilatun ẹni bá wò wọn yóò tún tún wọn wò ẹni bá lo jàlùbáàbù wọn yóò tún wò torí òórí nǹkan kan tó lè pè ọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí jí adùn rẹ̀ lẹ́kọ̀ọ́ òórí ànábì ni ẹni bá wò wọn mumila kò tó bẹ̀ kọ́mọ̀ tún wọn wò ìbá àjàfà má ilat wọn máa rìn lẹ́nu tí wọ́n máa lẹ̀rìn wọ́n máa lẹ̀rìn wọ́n máa lẹ̀rìn tọ́jú pé ọpọlọ yẹn ò ní pé mọ́tí máa rí wọn mọ́ ìlà wọ́n máa lẹ́rìn ni rùúsù hùnà ká àsìní matil bọ́ọ̀t wọn ò ní lo ìjáàbù eré wọn báyìí tí wọ́n bá kórun wọn jọ yọ dà gẹ́gẹ́ bí ike rànkúnmi ni ẹ wo gbogbo àwọn ẹran oríṣiríṣi tí wọ́n ṣe ń sìn bí ike rànkúnmi ànábì níbẹ̀ ní òrì kí ló dé tí ànábì fi irun eré wọn wé ike rànkúnmi nítorí pé wọn ò nílò jalibab wọn ò nílò jab alima ila ike tí máa ń mì báyìí bẹ́ẹ̀ náà ni àwọn arun tí wọ́n máa ṣe sí eré wọn láàyè dè kúlẹ̀ janna wọn ò ní wàlì janna o wàlẹ̀ àyè jìdí náà rí àhà kọ́dà wọn ò ní gbòòrùn rẹ̀ ọmọ tèmi àti tìyà ọlọ́mọdé ọwọ́ nù wọn àmì wà rán o a ṣiṣẹ́ o a ṣiṣẹ́ ayé òhò láwàyí nakedness. nakedness wàhálà táwọn òyìnbó dálẹ̀ sí wa lọ́rùn a ṣiṣẹ́ o ọlọ́ni yá ayọ́ lẹ́dínà àmánu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo kú àǹfùsàkùm ẹ̀ lè sọ́ra yín o wà àhàlíkùm àtàwọn ọmọ yín àtàwọn ìyàwó yín náà rọ nkẹ́ mọ́ wọná èyí lè torí pé kò lo jàlùbáàbù wọná aleha malaika àwọn malaika tó wà ń di yìí gíláàdùn ṣìdáàdùn wọn nípọn wọn láàánú ọlọ́run ò dá wọn torí àánú láyà súnà lọ́hàmà amarahùn wọn yìí kàn ṣe ọlọ́run lọ́wọ́ fọlọ́n bá ti náà ṣe nǹkan báyìí wọ́yẹ fún alúna máa yọ màrún àwọn ń bá tiwọn lọ ni wọ́n gbà ọmú báyìí wà á tọ́mọ rẹ kọ́dà wọn ni wojú ẹ̀ anabi di oye wa pé ẹni tí ó bá lo jàlibáàbù rìn ó hò ni bí ó bá sì túbà yọ padà wò ná ọ̀rọ̀ pé e, ebi àwa náà lo skáfù skáfù yìí ṣe jàlibáàbù ìbòrí fẹ́lẹ́fẹ́lẹ́ kì í ṣe jàlibáàbù ìbòrí tí ń bọ́lẹ̀ tá à ń tó mú kì í ṣe jalibam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa jalibam ó ní àwọn òfin ó sì ní àwọn májẹ̀mú tí májẹ̀mú yóò bá ti pé lára aṣọ tóbìnrin dàbúra jáde lẹ́yìn aṣọ tọ́wọ̀ tí yóò ti pé lára lérí ìjáàbù ẹ̀ ìrìn òhùn lọ́dọọlọ́dọ alakọ̀kọ́ nbẹ istihaabu jamil badan jalibaabu yìí kó bo gbogbo ara rẹ̀ pátápátá pẹ̀lú ayatollah ni wàlá yobodi na zina taun ẹ má fi ẹ̀sọ́ yín hàn síta umu salama lọ́dí ala aniha nínú àwọn obìnrin dáadáa anabi sọ pé gbogbo ọkùnrin tí ń bá ń wọṣọ ńlẹ̀ gbogbo ọkùnrin tí ń bá ń wọ aṣọ ńlẹ̀ ṣòkòtò ní ń wọ́ ni wọ́n aṣọ ni o jàlábíà ni wàlíkínbà ni o anabi ni onítọ̀hún ọlọ́run ò ní síjú oore kò ní síjú àánú wò ó ní jọ̀lù kìyàmù anabi ló sọ bẹ́ẹ̀ hadith anabi gbogbo tí máa ń wọ aṣọ lẹ̀ ìwọ mùsàlámà wa ni tó àwa tá a jóbìnrin ńkọ́ ìwọ ló sì ní kí ká bo gbogbo ara wa a sì bo gìgìrísẹ̀ náà a bo gìgìrísẹ̀ nítorí pé ọlọ́run ọba rẹ sọ fún wa pé gbogbo ara tiwa ni ká a gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ gìgísẹ̀ obìnrin ẹ̀ṣọ́ rẹ ni bẹ́ẹ̀ ni bá dé gìgísẹ̀ obìnrin mi ọdún mẹ́ta yóò sì máa rántí ẹ̀ ọlọ́run dá láti bí kánná débi irun erí ni ọlọ́run dára síbẹ̀ tipa rẹ̀ ọ̀ka kọ́lá yìí pa àwọn sọ̀rọ̀ ọ̀ka. umu sábà wà ní èrè ànábì àwa ń tiwa ń kọ́ ànábì ní ẹ̀yìn jásọ ti yán balẹ̀ díẹ̀ ó tún ní èrè ànábì à ah, gìgísẹ̀ wa ń tún hàn síta ànábì ní ọlọ́run gìgísẹ̀ ti yàn gbọ́dọ̀ hàn síta ẹ̀ tún fi kún tí ó fi máa kalẹ̀ tó tó tí ọmọ kanlẹ̀ tó tó báwọn bá fẹ́ kírun kọ́ tọ́ba kan ẹ̀gbin kọ́ anabi ní sẹ́bẹ̀ ń kọjá níbi yẹ̀pẹ̀ tọ́gbẹ kọ́dà bọ́ bá kẹ̀gbin tẹ́ bá kọjá níbi yẹ̀pẹ̀ tó gbẹ ọlọ́run ọba ó fi yẹ̀pẹ̀ tó yẹn ọlọ́run ọba ó fi fọ ẹ̀gbin yẹn mọ́ ẹ kírun ẹ sì nírun. àwọn ọmọ ìyá fi sọ́ọ̀kì sí gbé tó di pé gìgìrísẹ̀ fẹ́ máa hàn ìyàwó Umu umm- Salama ó ní tẹ̀ kẹ́sìfù àkìdáàmù hóni ó ní gìgísẹ̀ ọmọ hàn ànábì ní kò gbọ́dọ̀ hàn bẹ́ẹ̀ yẹn ọba kéwu kó lè kéwu ọlọ́run gbé súnà dìde ọlọ́run gbé súnà dìde súnà yẹn dìde tí ipa ẹnìkan ọ̀ka láti dọwọ́ bo jalibaabu wọn lò lamẹ́ríkà jalibaabu wọn lò London jalibaabu wọn lò Paris jalibaabu wọn lò ní gbogbo àgbáláyé mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn jama kó bo gbogbo ara mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kú na galizan láyẹ̀ ṣífù kò gbọ́dọ̀ transparent ọ̀la yòbùdí na sínú taun sista oníjàbù tá a wá wo ọrùn rẹ̀ lábẹ́ ìjàbù kò gbọ́dọ̀ transparent ẹlẹ́ẹ̀kẹta àlàyẹ̀kú na nafsu zina jalibabu yẹn gan ò gbọ́dọ̀ jẹ́ design. design kínyàn fẹ́ nájà lùbáàbù sí kọ́ aran multicolor àwọn kọ́lọ̀ tí ń bì fúláwà eréṣiríṣi alẹ́ lómi ọlọ ọjà yóò ní à ìjáàbù tó fáyín lòún fẹ́ mu ni à ìjáàbù yẹn fáyín ìjáàbù máa ma ni yín máa ma àmọ́ kì í fáyín nítorí pé e, e, ẹ̀ṣọ́ náà wọ́n ní o bò ní wọ́n fi ní kó o lè jàlùbáàbù ọwọ́ àlọ́ lè mú ẹ̀ṣọ́ ọwọ́ àfẹ́ràn ẹlẹ́kẹrin àyẹ̀kúnna wáṣà àwọn wọlé àyẹ̀kúnna dọ́yìkọ̀ yọ fẹ̀ kò ní ha tọ́ba ti ha mọ̀ yàn la tí àríbáyà rẹ̀ ṣètò àtẹ̀yìn rẹ̀ jẹ̀lẹ́bàbù kan kò ní ha yóò firi yóò firi yóò firi afawa usama ibnu zayd ní àwọn sahaba wọ́n anabi bùn ní aṣọ kan tí wọ́n pè ní kabutiya aṣọ yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ọkùnrin lè wọ̀ nítorí pé kò transparent púpọ̀ fasa aláwọ̀ rasul sallam anabi wa bi pé maala kalam talbis alikabitiya aṣọ kabitiya tí mo fún ọ ó sì wọ̀ mo fún ọ kó lè bá wọ̀ ni ó ní kasawu tuha imura ati mo ti gbé fún ìyàwó mi pé kọ́ máa wọ̀ jáde fakọ́l anabi ni múri tètè lọ́ọ́ lè sọ fún ìyàwó rẹ̀ náà kó tó máa wọ̀ jáde faltaj'ala tahtaha gilala kó fi aṣọ kan tẹ nínú o sallallahu alaihi wasallam láìní kó fi aṣọ kan tẹ nínú o torobìnrin lòun fa inni akhafu an tasfa hajma idamiha anabi nítorí pé ẹ̀rù ń bà mí kí eegun rẹ̀ àti àyà rẹ̀ àtẹ̀yìn rẹ̀ kó ta jàlùbáàbù náà ni ẹlòmí ọwọ́ àmọ́ yóò ṣe kíni gbogbo dùn lọ́tọ̀ọ̀tọ̀ báyìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé ẹni tó wọṣọ tó há bí ìgbà tí ń rìn ìhòhò náà wo àwọn ọmọdé máa ń wọ aṣọ bọ́dí ọ̀gì káàkiri yẹn eh, tẹ́ bá rí wọn lọ́ọ̀kan báyìí oyè èyàn sọ bó ṣe rí jàlùbáàbù gbọdọ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́karùn alayakuna mubakara mutọyaba jalibaabu taaba fẹ́ wọ̀ jáde tó fẹ̀ dáadáa káwa tẹ pàfọ́ọ̀mù sí èèwọ̀ ni kò gbọ́dọ̀ márùn lóòrùn tá a tẹ pàfọ́ọ̀mù sí anabi ayu mura ati ista'tarat obìnrin tó bá tẹ pàfọ́ọ̀mù sí jalibaabu yẹ kó tó jáde ńlẹ famarati ala qawmin ó wá kọjá níwájú àwọn ìjọ kan lèyẹ jìdù min riha kí wọ́n lè gbóòórùn ara rẹ̀ fayya zaniya anabi ló ní sinani o afawa ibn dakik al-aid inú àwọn afagba ó ní lima fihi min tahriki da'iyati sha'wa da'iyati sha'watin rijal ó ní torí pé òórùn yẹn yóò máa jí adùn àwọn ọkùnrin tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn yóò máa jílẹ̀ bọ́tò obìnrin lè lo pẹ̀fúmù nínú yàrá ọkọ rẹ̀ tó bá fẹ́ jáde ni wọ́n ní kò lè lo ẹlẹ́ẹ̀kẹfà allah yushbiha libasa rijal kó ju aṣọ àwọn ọkùnrin o tóbìnrin bá lóun lo jalibab àbó lo jab kó ju aṣọ àwọn ọkùnrin anabi ni arọjulu anabi ni laana rasul sallam wọn la anabi lóhun ṣiṣẹ́ pèlè arọjula arákùnrin kan yalibiso lubusa talimari a ti ń wọṣọ obìnrin walimari ata àti obìnrin kan talibiso lubusa talimari ti ń wọṣọ ọkùnrin anabi lóhun ṣiṣẹ́ pèlè wọn jalabi ọkùnrin jalabi aloku saudi jalabi aloku ẹẹ eh, emirate wọn kó wa ń jojoojúmọ́ ni ẹ máa rí lọ́rùn àwọn tí ò gbẹ́sìn yìí ẹ rí njọ Sunday ẹ rí Monday ẹ rí njọ jimá ẹni bá ti wọ jàlábí ọkùnrin lóbìnrin tí máa ń bọ̀ ẹ yà fún torí ègún ànábì ti wà lérí ẹ kò dẹ̀ sí bí ó ṣe wọ̀ ọ́ tí ò ní ha kò sí bí ó ṣe wọ̀ ọ́ tẹ̀ mọ̀ wò toró nǹkan fọlọ́ ti invite ojú bí olóṣèlú máa wọ́n sọ ọkùnrin tí wọ́n lásọ ti tẹ́ ẹlẹ́ẹ̀keje allah yóò ṣubi alibasal kafra jalibabu obìnrin tọ́balẹ̀ tá a wí kò gbọ́dọ̀ jọ aṣọ àwọn kèfèrí aṣọ àwọn sẹ̀lẹ̀ kò gbọ́dọ̀ jọ alẹ́bìnrin máa ń tasaba bẹ kọ́mi fọwọ́ mi nù ẹni bá ń kọ́ṣe àwọn àjọ kan òun náà ti dára wọn ẹlẹ́ẹ̀kẹjọ tí wọ́n fi parí ẹ̀ òun náà ni pé kò gbọ́dọ̀ allah sábà ṣòro kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó gan-an Bi ọ̀pá kan wọ́n ní fifteen thousand ọ̀pá kan ten thousand lóòótọ́ gbogbo mọ́jẹ̀mọ́ yòókù ló pé sí la àmọ́ táwọn yẹn bá rí wọ́n ní ha owó lọ́wọ́ ni. àníbi ni màá lẹ́bisa thalba ṣuhrọ̀ èyíkéyìí ní ọkùnrin àbóbìnrin tó bá wọṣọ ẹ̀ wá wò bí aṣọ tó ń wá aṣọ délé mi wọ̀ ọkọ̀ two bedroom flat àníbi gbogbo ẹni tó bá wọṣọ ẹ̀ wá wò mí aṣọ tó ń wọ́n gan táwọn yẹn sì dá a mà táwọn yẹn wọ́n ń wo lọ́tún lóṣì báyìí táwọn ń wo lọ́tún lóṣì alibasa wòlúwàhù yà màlì kìyàmà thawba mithla thumma yalhabu finnaar ọlọ́run bó tún fún nílùú aṣọ yẹn ní alikìyàmà àmà sọ nání ọ̀jẹ̀ yóò wá gbé wọn náà bẹ́ẹ̀ ọlọ́run sọ ní bẹ́ẹ̀ o ọlọ́ni ya ayéwà nàbí ọlọ́ni rẹ̀ nàbí kúlẹ̀ azwajika lọ́lẹ̀ wọ̀nà àwọn ìyàwó ẹ̀ ọ̀bànàtìkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin ọ̀nìṣà ilẹ̀ mọ́mìnì àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àwa olùgbàgbọ́ òdodo àwọn ìyàwó wa yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa lo jẹ̀lbáàbù tá a bá fẹ́ jáde dhalika adina an yurafna ọlọ́run ṣe fẹ́ káwọn rí nìyẹn o fala yuzaina ọwọ́ àbúrò ní kàwọn wa kana Allahu ghafura rahima ń ṣàforíjì fún yín ẹ̀yin tẹ̀ ìwọ tẹ́lẹ̀ àwọn jàlibáàbù ní dídajì kọ́kọ́já àbàdé sí ìsàlẹ̀ kì í ṣe jàlibáàbù ọkàn ní dàgán kan borí ni àtò máa bẹ̀ lọ́n fún ọ pé tó ṣe tó sàn díẹ̀ àmọ́ ò tí wọ jàlibáàbù ọ wa burú fún wa nílẹ̀ Yorùbá kọ́lọ́mọṣẹ́ tún wá ṣe káfẹ́ ṣe yàwó gbogbo àwọn ìyá tí wọ́n ń lo jàlibáàbù tọ́ba dijọ́ yàwó wọ́n wá yàgèlè níbo jàlibáàbù wà wọ́n lọ́ wà nílẹ̀ yàwó là ń ṣe àfààyàn ti yín fẹ́ lẹ́jọ́ ìyàwó là ń ṣe aláàánú tó bá fẹ́ jáde ṣe ọ ọ jáde kó tó wá bí ìyàwó a ní ìwọ ìgbèmí ọ̀hún ẹ̀sìn tí yín ni ó yóò lè torí ọlọ́run ti mọ̀ pé òdodo máa ń lè ní o ní gèlè ìyàwó o ní gèlè kòmà jàlùbáàbù rẹ kọ́dà ọkọ ìyàwó yóò wọṣọ tiẹ̀ ìyàwó ganjọ́ ìyàwó jàlùbáàbù náà tẹ bá rí ìyàwó tí ó gbé àìní lọ́jọ́ ẹ̀yẹ rẹ o ó ṣe kíní kan o má tún dàbí kíní kan o ní tí wọ́n ń sọ ni pé pátọ́ lọ́ọ̀tì wàá lọ lè kọ́ṣẹ́ àwọn èbó ọlọ́wọ́n wàá sọ ẹni tó tóbi nínú èbó ọ̀tún ọlọ́mọṣáà tún wá ṣeun ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ká wá bojú ká dà nǹkan bojú kóbìnrin ó dà nǹkan bojú tí wọ́n ń pè ní ẹlẹ́ha ẹ̀sìn ni kò sí àfa kan tọ́jà àfọ ọlọ́run tí ó pè lásà ẹ̀sìn ni anabi lọ sójú ogun kan sallallahu alaihi ìyàwó Aisha wa gbàgbé nǹkan ẹ̀gbà ọwọ́ ó gbàgbé rẹ̀ sínú gbó nígbà tó lè ṣe bùkátà ìyàwó anabi sì ní haudaji haudaji ni ààyè kan tí wọ́n máa ń so mọ́ ẹ̀sìn yóò máa wá múfù pẹ̀lẹ́ sí yẹn ibẹ̀ làwọn ìyàwó ànábì máa wà ẹni tó ń fa ẹṣin òun rò pé ìyá ti wà nínú káwúdàjì yẹn ìyá sì ń bọ̀ láti inú igbó wọn ètí ìdèbí tí wọ́n wà bí wọ́n ṣe lọ́nu ìyá dé kọ̀bẹ́nì kankan ní ahéré mọ́ tẹ́ǹtì tí wọ́n ta kalẹ̀ lọ́bàdà jòkó síbẹ̀ ìpè tọ́ ibi wọ́n lọ ní àmọ́ náà bí wọ́n gbà èmi nìkan mọ́jú obìnrin ọgbọ́dọ̀ máa rìn tí wọ́n bá rí mi wọ́n wà bá mi ní ibi Sọfwan ibn Mu'attal Salimi òun ni sọ̀hábà tí máa ń sa àwọn nǹkan tí wọ́n bá gbàgbé lójú ogun òun ni máa ń bá wọn sà bó ṣe lọ́nu tẹ́ǹtì lọ́ba rí ìyá wa lọ́ọ̀kan ìyá ti sí ojúlẹ̀ nígbà tó dé pa àwọn nìkan ni wọ́n wà ń bẹ̀ wọ́n ti wá sùn lọ Sọfwan ni inna lillahi wa inna ilayhi raji'un umuna ìyá wa ni ìyá wa Aisha ni bóun ṣe gbọ́ inna lillahi wa inna ilayhi raji'un fakhamaritu wajihi bi jalibabi mo bá da jalibabu mi aṣọ mi mo bá da bo ojú mi wakada yarifuni kọbla le ja ó sì mà mí tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ní ká máa dà nǹkan bojú ọ̀rọ̀ ní ti kílẹ̀ abẹ́ olóhùn dà bojú gbà tó ń rí kí ni wọ́n ní ìyàwó ànábì ń ṣeun ní máa dà nǹkan bojú bí yẹn bá ń kọ́ ṣe ìyàwó ànábì tí ń kọ́ ṣe ànábì kí ni àwa tó wá jẹ́ pé ọwọ́ àtọ́jú nìkan làwa sílẹ̀ àti dé òkè pátápátá agbìyànjú ni agbìyànjú ni ọlọ́mọṣà ìsinrọ̀rùn fáwọn ìyàwó wa ẹ mọ̀ gbọ́ tí wọ́n máa sọ pé ayé ti kọjá gbogbo yẹn kí n máa daṣọ orú mẹ́yìn ni kí n ká máa daṣọ búra ah irú ẹ̀sìn wo nìyẹn freedom of clothing ayé ti lajú wọn láyé ọ̀lajú ayé ń parẹ́ lọ ni ẹgbẹ́ tí wọ́n máa sọ pé ah, ah báwo ló ṣe fẹ́ máa ló ṣe fẹ́ smart pẹ̀lú kó máa lo jalbab balabalabala tó máa ṣe yẹn ó láti smart àwọn àlùfáà ní kì í ṣe pé ayé ń lajú ayé ń parẹ́ lọ ni wọ́n ní wọ́n máa sọ pé ah bó bá ti ń wo jalbab yóò láwọn kọ́ọ̀sì kan tó lè ṣe yóò láwọn kọ́ọ̀sì kan tó lè ṣe ó lè kàwé mo ní wọ́n ń kàwé pẹ̀lú jalbab ọ̀kan náà àwọn fámìlì mi kan wọ́n ṣe surgery wọ́n ṣe uh, cs ó sì ní obìnrin lòun fẹ́ kọ́ ọpírẹ́tì òun obìnrin ló wá ọpírẹ́tì ẹ̀ èmi rí arábìnrin yẹn nígbà tó fẹ́ wọ tíátà pẹ̀lú full jelibab agbé ẹni yẹn wọlé mo wọnú yàrá tí wọ́n máa ń wọ̀ ká tó wọnú tíátà yẹn mo rí arábìnrin yẹn ìkankan ò sílẹ̀ ní ara rẹ̀ nínú tíátà ó kàn wọṣọ green wọn tó ó sì lo kìnnìkan máa ń lò sí ẹnu yẹn àwa wa ń ta arábìnrin gbàtí jáde ní tètè mọ̀ kó ni mọ́ ó ní salamu aleykum sars mo wá aleykum salam ó ní alhamdulilah ó ti wà successful n sì ń lọ pẹ̀lú jẹlibáàbò rẹ̀ mo wá sọ fún àwọn ìmọ̀lẹ́tẹ́lẹ̀ yìí ń bá lọ tí wọ́n bá pàdé ẹ̀ lọ́jà ń sìn wọn ní mọ̀ pé sọ́jíọ̀n sọ́jíọ̀n ni lọ ẹ̀sìn mi kátàkátà ẹ jẹ́ káwọn wọn kàwé ẹ jẹ́ káwọn lẹ́kọ̀ọ́ tẹnìkan wọn sọ pé ẹ lè débì kan pẹ̀lú jàlbáàbù irọ́ ni ibi iṣẹ́ ti wà aládìtọ́ lálàáfíà lọ́mọ ní ká má bọ̀ ṣiṣẹ́ rẹ yóò jẹ́ èèyàn láyé tọ́wá yìí ìwọ ẹ̀tọ́ jẹ́ pòpáyìtọ̀ tọ́rọ òye lọ́wọ́ máa sọ pé ah, ah, àwọn kọ́sọ́mù àwọn lè máa rásọ yẹn pẹ̀lú wa o ọlọ́run ní kéèyàn wọ nǹkan ìwọ lọ́wọ́ fẹ́ alájì mélòó ló gba oúnjẹ àlùbáàbù ṣiṣẹ́ yóò ní ọ ah, lè wọ́sàn yẹn pẹ̀lú wa ọ mọ̀ pé ibi aláwọn kọ́sọ́mù yẹn ti sin náà ta ló fún lọ́wọ́ tí ń nájà máa ta ló fi síbi iṣẹ́ yẹn ta ló lè yọ ọkọ mẹ́ Islam dé lájòjì ni o ànábì ní Islam padà sájòjì àwọn tí wọn bá wọn pè lálàdùjì ń bẹ ń pé ah, àdùjì làwọn eléyìí pẹ̀lú ìmúra wọn ànábì ní fatuba lil ghuraba wọn kú oríire o ọlọ́run mọ̀jà parẹ́ pẹ̀lú àwọn tí wọ́n parẹ́ o ọlọ́mọṣà sí rọrùn fáwọn ìyàwó wa kò sí rọrùn fáwọn ọmọ wa obìnrin kó sàwọn náà lẹni tí ọmọ ràn wọn lọ́wọ́ lérí ẹ̀ ìjẹ̀libáàbù kan ò ná ojú three thousand lọ tí ó sì délẹ̀ three five bíyàwó rẹ̀ bá tọ́ba gàtọ̀ sara four thousand kò gbọdọ̀ jù lọ kọ́ wá fi ra àlìjẹ́nà kó fi ra ọjọ́ ọ̀la rẹ nítorí àwọn ọmọ rẹ wọ́n máa kọ́ ṣe ìyàwó rẹ ọlọ́run wọlé àánú rẹ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run ṣàánú ẹ mọ̀ wá gbọ́ tí mo pe àwọn obìnrin kan wọ́n lo jalibab ẹ wọ́n fi bọ́ǹbù sábẹ́ rẹ̀ má dá wọn lóhùn wọ́n máa fi mọ́tò Honda náà wọ́n máa fi operate wọ́n fi ń jalè tí nígbà tí wọ́n fi mọ́tò Honda tó fi jalè àwa ní gbogbo àwọn tí wọ́n bá ti ní Honda kí wọ́n má ṣe kíni kí wọ́n má rìn má àwọn tó máa fẹ́ takò fún ọlọ́run wọn mọ̀ sásábẹ́ yìí wọn ibi arábìnrin kan ní nọ́ọ̀sì ẹ̀yìn ọlọ supamakẹ́tì kan ó bẹ̀rẹ̀ sí fi jàlùbáàbù jalè jàmá mùsùlùmí sẹ́yìn wá ní kí jàlùbáàbù ọlọ́run kọ́mọ exist ma wọn lára kùnrin kan sìn wọn ló gbé nǹkan ń sìn kírun àwa nígbà tó ti gbé wọn kọ́mọ kírun ma ọlọ́mọṣẹ́ wa lẹ́ni tó máa takò fún ọlọ́run fastaghfirullah innahu wal ghafurur rahim akim salam.